نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته tí èèyàn bá ti wà nínú àwùjọ pẹ̀lú àwọn tí ìròrí ìṣesí èèyàn tí ò bá papọ̀ nǹkan kan ó pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tó bá gba ọba adéda gbọ́ Allah subhanahu wa ta'ala tó dẹ̀ gba sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó gbàgbọ́ wípé ìṣesí wa láyé ń bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam la gbọ́dọ̀ fi jọ tá a fi rojú rẹ̀ ọba adéda ń jọ ọ̀ràn yẹn ni kọjá kí tòun ó yàtọ̀ kó má jẹ́ kí n tó ń ṣẹlẹ̀ láwùjọ kó gbé òun lọ kóun má wàá fi mọ ipò tóun wà nínú àwùjọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo gbogbo ìgbà ibi tí onígbàgbọ́ òdodo bá wà ó yẹ kí ó máa mà nínú òròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí pípé tòun yàtọ̀ òun dẹ ni òun gbọdọ jẹ́ àríkọ́ṣe dáadáa eléyìí ó dá lórí ìmọ̀ ni ìmọ̀ tó wá ọba dẹ́dà Allah subhanahu wa tó jẹ́ pé kò sí ṣe lè rí ilé ayé rẹ̀ tò ní títò tí ó fi rí yọnà ọba dẹ́dà ń jọ àyàfi tó bá ní ìmọ̀ yìí ni wípé kí ni ọba dẹ́dà kí ló fẹ́ ká ṣe bóò ló ṣe fẹ́ ká ṣe ní gbogbo ìgbà àti ní gbogbo condition tí ẹ̀dá bá wà. tí eléyìí bá ti fẹ́rí nínú gbèsè ayé ẹ̀dá yóò máa ṣe gbogbo ohun tí ń bá ń ṣe lọ́nà tí ò tọ́ ni yóò dẹ̀ máa sọ ọ̀rọ̀ lọ́nà tí ò tọ́ ìrò torí pé kí ni ìròrí ó ti wọ̀ nítorí bí eléyìí ni wípé ìjọsìn kò ṣe é yà sọ́tọ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ kò sí ẹni tó fẹ́ràn ẹ̀dá bí ọba tó dẹ́dà ìwà fi ìfẹ́ yìí hàn sí ọba dẹ́dà ó wípé kí ni kéèyàn juwọ́ jùsẹ̀ sí òfin rẹ̀ tífẹ̀ẹ́ tọ́ba ti ń yapa ìfẹ́ tí ọba dẹ́dà tọ́ba ti ń di wípé ó ń lọ ọlẹ̀ kò mókè nínú gbáyà ẹ̀dá tó tó ń jẹ́ wípé nǹkan mi ó lè jẹ́ wìrìn ó lè jẹ́ pò ó lè jẹ́ owó ó ń mókè nínú gbáyà ẹ̀dá ju ti ọba adẹ́dà lọ bẹ́ẹ̀ náà ni ìjọsìn bó ṣe yẹ kéèyàn ju jùsẹ̀ fún ọba adẹ́dà ni ó ṣe máa mẹ́hẹ̀ẹ́. ń ló ń bí báwo ló ṣe ká ṣe nǹkan àwọn wo ló yẹ ká darapọ̀ mọ́ ń ló ń bí ìfẹ́ ẹni tó ń bá ń ṣe tọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bó ṣe fi ránṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí eléyìí ò bá ti rinlẹ̀ láwùjọ nínú ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wọn mẹ́hẹ̀ ìjọsìn wọn mẹ́hẹ̀ ìmókè wọn mẹ́hẹ̀ wọ́n pòórá nínú àwùjọ ni tí ó túmọ̀ sí pé kí ni ipa tí wọ́n fẹ́ kí wọ́n kó nínú àwùjọ wọn ni kò. ní Allah subhanahu wa ta'ala ló òjíṣẹ́ náà sàásùn náà pé sọ fún ayé pé al-mar'u habba. èèyàn Allah subhanahu wa ta'ala yóò kó wọn papọ̀ ni pẹ̀lú àwọn tí ń bá ń fìfẹ́ hàn sí torí pé kí ni ìfẹ́ àti kórìíra n tó pàtàkì nígbésí ayé ẹ̀dá ni pàápàá jùlọ olùgbàgbọ́ òdodo téèyàn ò gbọ́dọ̀ ná lọ́nà tó bá wù rárá àfi bọ́lá wọn bá ṣe fẹ́ ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ah, àwọn èèyàn máa gbúrò àwọn ẹni re tó jẹ́ wípé èèyàn ò lè ṣe bíi tiwọn ṣùgbọ́n ìfẹ́ wọn yóò máa wà nínú gbẹ̀yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní alimaru máa man ahabba wa laka maktasabta ọkọ mọ̀kálọ̀ rasulullah sallallahu alaihi wasallam gbẹ̀ǹdẹ̀ alikiyama ọlọ́run ó kó ọ̀pọ̀ pẹ̀lú àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn ẹni rẹ̀ tó nífẹ̀ẹ́ sí wọn níwọ̀n bá bọ́ ọ bá ṣe ṣègbìyànjú sí. tó ń túmọ̀ sí pé gbogbo ìgbà ntí a gbọ́dọ̀ ná ìfẹ́ wa lé lórí ntí ọba adẹ́dàbá fẹ́ ni. nínú àwọn nǹkan tí a máa fi mọ ìṣe sí àwọn èèyàn láwùjọ ọdún wọn ni ọdún. Okay. ọdún mùsùlùmí mẹ́ta ni ọ̀kan máa ń wá ní gbogbo ọ̀sẹ̀ ọlọ́lá ju gbogbo ọdún yòókù lọ ó dẹ̀ nídìí ọdún tí wọ́n fún gbogbo ẹ̀dá yìí pé kí gbogbo ọ̀dẹ́ ṣe ni àwọn tí wọ́n ṣáájú wọ́n ṣì í torí wípé àwùjọ mùsùlùmí àwùjọ kòńgẹ́ oríire ni àwùjọ kóre tán ẹni tí Allah subhanahu wa ta'ala tọ́ran sí wa ní táwọn tí wọ́n ṣáájú tí wọ́n ṣì Allah subhanahu wa ta'ala ó tọ́ wa sọ́nà lórí rẹ̀ káfíìmà lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí n fi ń júwe ọjọ́ juma ó ní ọjọ́ tí wọ́n ní kí gbogbo wa ó kójọ nínú rẹ̀ rí àwọn Yahud wọ́n ṣì wọ́n mújọ sabt àwọn Nasara àwọn tún ṣì jìnnà sí wọ́n mújọ ahad Allah subhanahu wa ta'ala ọ wá fi wá ṣe kòńgẹ́ oríire pẹ̀lú rẹ̀ àwa rí mú ó jẹ́ la fi tó yẹ kó jẹ́ ọjọ́ juma àwa la dégbẹ̀yìn àwa la jẹ́ ìṣáájú ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwa níjọ kórè tán ọjọ́ yìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu wa sallam fi yé wa wípé ọjọ́ tí a dá adam ni ọjọ́ tá a mú ni ó jáde kúrò ní ọgbà àlùjẹ́nà ni ọjọ́ náà lọ́lọ́run ọba foríjì ọba ọjọ́ ni dẹ̀bi wípé ó ṣa àwọn nǹkan kan fún wa wípé ká ṣe níjọ́ náà nínú rẹ̀ onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà ká ṣe suratul kaf onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà àsàlátù ṣíṣe fóun pàtàkì o bọ̀tí òru ọjọ́ jùmọ̀ àti ti ọjọ́ jimá ó peléke onítorí ẹnìkan ẹni tó bá ṣe àsàlátù kan fún òun ọlọ́run ó ṣe mẹ́wàá fún olúwa rẹ̀ ó ní kò sí ẹnìkan tí ó ṣe àsàlátù fóun àyàfi kí gbogbo ibi tí ìbá ti ṣe màláìkà kan dúró Allah subhanahu wa ta'ala ọlọ́run fún àwọn ká orílẹ̀ tọ́jẹ́ yìí pé wọ́n ó gbé àsàlátù yẹn wá bá òun wípé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún ọ nígbà báyìí. ẹnìkan wà ní ṣe àsàlátù kan fóun o àyàfi kí ọba adẹ́dàá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ kó fún un lágbèga. ìmọ̀kè. Okay débi wípé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé bí èèyàn bá ń ṣe ń ṣe àsàlátù fún òun tó sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọmọ fún un ní ìdẹ̀kùn láyé sí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíam ní ìjọ tí òun tó lọ́lá jù kí ẹ̀ ṣe àsàlátù fún ọjọ́ jùmọ̀ àtòrú jùmọ̀ débi wípé ó sọ wípé aftolu salawat irun tó lọ́lá jù ó ní salatul fajr irun àsùbá àtìyàn kí yawmul jumaa níjọ́ jimá fi jamaa ní jamaa ó ní kò sínú tó lọ́lá tó débi pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ọjọ́ náà o àsìkò kan bẹ ó kéré gan-an kò sí téèyàn tọrọ ní ọ̀dọ̀ ọba adẹ́dà tí ọlọ́run ọba ò ní fún ní ara àánú fún ọmọ yìí òjíṣẹ́ náà àṣálàmù òfìgbà tó jẹ́ bò ó ní ẹ wá àsìkò náà sí láàrin ìgbà tí ẹ bá kí asri tán kẹ́ ẹ tó kí magrib àsìkò tó wà nù lọ́fíjẹ́ yìí pé àwọn ènìyàn tí ti kọjá lọ tí asri bá ti tó wọ́n máa ń fara pamọ́ imma fil masajid tàbí nínú ilé wọn láti máa ṣe pẹ́pẹ́ ń fúrú fún ọba adẹ́dà kó lè gbàdúrà o. rabbuka yakhluqu ma yasha wa yakhtar ọba adẹ́dà tó yẹ kó ń lọ dá ń èyí máa ṣe ń ní ẹ̀ṣà ọ̀ṣà ọjọ́ jumá lẹ́ṣà. nínú àwọn ayad tá a mọ mùsùlùmí mọ̀ torí bí jimoh ṣe lágbára tó wọn ò fẹ́ kí jimoh wà káàkiri bíi àwọn masajidi khamsu salawat kọ́ wà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ó fi jẹ́ wípé kíni táwọn èèyàn bá ń rọ́ lọ yóò mi àdúgbò yóò mi ìlú níbo ni wọn àwọn ń lọ jùmọ̀ lọ tó bá wà kéréje kéréje káàkiri àwọn èèyàn tí wọ́n máa kójọ pọ̀ síbẹ̀ wọn ò ní mọ níwọ̀nba wọ́n máa yí kéékèèké so bá a ṣe fẹ́ ká ṣe izhar izzati din ká gbé ògùn ẹ̀sìn ká gbé sókè òun kò ní lapa tó tó bá yẹ pé ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ni mathalan la gbogbo jùmọ̀ tí àwọn ará dìímù mọ́gbẹ́dá tani onímọ̀júmọ̀ bí. àbápẹ̀júwe eid ẹ jẹ́ ká wo eid ilé zik tí eid bá tó téèyàn bá lọ sí eid ilé zik láti lọ kírun á ìwọ wọn pé á àṣé àwùjọ àwọn mùsùlùmí pọ̀ tó báyìí látara pé kíni àti mọ́tò àtẹlẹsẹ̀ àti gbogbo ẹ̀ bí gbogbo obè ó ṣe kún fọ́fọ́fọ́ wọ́n ń lọ ni o wọ́n ń bọ̀ ni wọ́n ṣe fẹ́ kí eid jẹ́ ni. tó yẹ pé àní rírú àkójọpọ̀ bẹ́ẹ̀ nínú àwùjọ ayat àwọn eid àwọn ọdún ó jẹ́ nǹkan tí a fi mọ ibi téèyàn dúró sí kí ni ìgbàgbọ́ rẹ̀ tọba adẹ́dá ní ṣe ni àbí tìdàkejì tọ́ba ti yẹ lẹ́yìn àwọn àyáàdì ọjọ́ juma ìdí ọdún inú ọ̀sẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tá a bá ń lọ wọ́n fẹ́ ká wẹ̀ wọ́n fẹ́ ká wọṣọ tọ́mọ wọ́n fẹ́ ká fi tùràrí sára tọ́ra afẹ́ rúpọ̀ mọ́ra wa ká má máa jáfe ká má bùtì ká máa jáfe kán kọjá yìí àti kóra pọ̀ mọ́ra gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala awla bẹ́ẹ̀ náà ni Eid al-Fitr bàtà gba àwẹ̀ tán tá a fẹ́ lọ dúpẹ́ fún ọba adẹ́dà pé a àwọn pẹpẹ ń fúrú tá à ń ṣe ní inú oṣù yìí a fẹ́ lọ dúpẹ́ fún ká lọ sí Eid ó ní tí wọ́n fẹ́ ká ṣe káfí nǹkan sẹ́nu ná tọ́ba ti jẹ́ pé Eid al-Fitr káfí nǹkan sẹ́nu bó ṣe lè wù kó kéré tó ká jẹun ká tó lọ àsínú àwẹ̀ mọ́ ká yọ zakatul fitr àwọn yẹn lè wà tó jẹ́ wípé nǹkan ó nira fún wọn ká fi sọ́wọ́ ká nǹkan sọ́wọ́ sí àwọn náà kí wọ́n fi dùnnú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé láti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo náà rí nǹkan mú lọ ẹnu lọ́jọ́ òní láti dùn wọ́n nú. tètè ìmọ̀tò lè lè masaki láti fún wọn lóúnjẹ láti bọ̀ wọn. oníbàṣìṣe lọ tá a bá dé ìdè oníbàṣìṣe tá à ń bá ń bọ̀ oníbàṣìṣe. ìrùn ìd àìpé rẹ̀ kò sí kọ́ ọmọ fún un oníbàṣeṣe yálà ìdí ti fitr ni tàbí ìdí al-adha gbogbo ẹ̀ ló ní ìlànà sí nínú ẹ̀sìn Islam bá ṣe wọṣọ bó ṣe yẹ ká rori tó bá ti di wípé à ń yẹra fún báyìí látara wípé kí à ń rúpọ̀ mọ́ àwọn èèyàn tiwa ọ̀jọ́ wa lójúmọ́ àwa ń fi sí tí ó yẹ ká fi sí subhanallah ntí eléyìí ń túmọ̀ sí ni wípé tí ọba adẹ́dá ò mú òkè lọ́kàn wa mọ́ ìfẹ́ tiẹ̀ ò jọ wá lójúmọ́ ntó sí ni wípé ọ̀nà tó láàlẹ̀ fún wa àti wò wípé kò tó fún wa láti lògbèsè ayé. Yeah, yeah. aburú ńlá ni aburú ńlá ni àwọn sálàfù máa ń sọ pé má wo bí àwọn èèyàn ṣe kúnnú masajid má fi ṣe òṣùwọ̀n wípé wọ́n gbẹ́sìn yé o. ntí o fi mọ̀ ni wípé bó o ni wọ́n ṣe kóra ró fún àwọn àjọ̀dún tí ì ṣe tiwọn bó ni wọ́n ṣe kóra ró nínú rẹ̀ láti má bá wọn darapọ̀ kí ọkàn wọn kí wọ́n mọ̀ nínú ọkàn wọn àti ṣe sí wípé rárá eléyìí ṣe tiwa torí pé kí ni wọ́n ń ṣọdún eégún ni wọ́n ń ṣọdún ntí ṣe ti ọba adẹ́dà ni wọ́n wá ní ìrànlọ́wọ́ bó lẹ́ lè ṣe fún wa bó ṣe one naira ló filẹ̀ ó ti darapọ̀ mọ́ wọn. àti bọ́nú ẹ̀ ọmọ aléwu ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiam eléyìí pàtàkì nígbèsè ayé mùsùlùmí lọ́fi jẹ́ wípé hubbu fillah wal bughd fillah alwala wal bara ìdarapọ̀ mọ́ àti yẹra fún ó dá lórí ìfẹ́ nítorí tọba adẹ́dà àti kórìíra nǹkan torí pọ́ba adẹ́dà kórìíra rẹ̀ gbogbo ntí ọba adẹ́dà ọba là kalẹ̀ olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ yẹra fún gbogbo ohun tí ọba adẹ́dàbá ní bí ká ṣe ṣe nì olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ló fi jẹ́ wípé ìmọ̀ bá ṣe lu gbogbo àsìkò wa àti bá ṣe tògbésí ayé wa ọpọn dandan ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn masajid kí wọ́n fi àsìkò lẹ̀ láti máa tọ́ àwọn èèyàn sọ́nà torí kí wọ́n má bàa ṣìnà. Allah subhanahu wa ta'ala yóò bi wá léèrè bá a ṣe darí àwọn masajid wa káwa rí i pé nínú masajid wọ́n wá ń sọ wípé ah àwọn náà yẹn náà fúlà òru Christmas sọ ma pé nǹkan ti wọ́ jìnnà kí ni ìpìlẹ̀ rẹ̀. àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan tọ́yẹ pé christians ni wọ́n sọ pé ah kò ní ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí wa múra òru christmas wọ́n yẹn náfìlà nínú masjid wọ́n wá ó ti wá pọ̀ débi pé rárá àwọn ti pọ̀ ju kí mọ́ṣáláṣí ó gbà wọ́n lọ wọ́n wá kóra wọn lọ ìdí òru wọ́n wá kóra wọn lọ sí ìdí lóru ìdí eid eid mùsùlùmí wọ́n wá kóra wọn lọ síbẹ̀ lóru Christmas wọn làwọn àwọn fi ń ṣe pẹ́pẹ́ ń furu fọlọ́wọ́n ba subhanallah bí gbìyànjú fi ìtọ́ ṣàlùwàlà. níbi àtúntí fẹ́ bẹ̀rẹ̀ nísìn àwọn tí wọ́n lọ ájì ni wọ́n wà gbé ìramù wọ̀ wọ́n wà ní òru new year àwọn fi ń ṣe pẹ́pẹ́ ń fúru fọlọ kí ni aṣọ rẹ̀ kí ni aṣọ rẹ̀. ìṣe hijira fún tí ìṣe ojú ọ̀nà ọlọ́run ọba ọ̀ràn àyàn ni fún gbogbo olùgbàgbọ́ òdodo a lè wà láwùjọ tó jẹ́ pé a lóru ti dàpọ̀ mọ́ ṣàpà lóòótọ́ olúkálukú ti ń ṣe yànmọ̀yànmọ̀ bó bá ṣe wù ú ẹni tó bá fẹ́ kí tòun yàtọ̀ ní ti dáadáa ó gbọ́dọ̀ mú ti ọba adẹ́dà gbọ́ bó ṣe fi rán jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìwọ̀nba tiẹ̀. àfisọ yìí pé tí wọn bá gbóúnjẹ ìwà fún ọ sọ pé àwẹ̀ ìgbàrú ẹ̀ ẹ ti kọ́kọ́ là fúnra yín àwẹ̀ jẹ́ wọ́n ti mọ̀ fún yín gba tiwa náà wọ́n máa ń wá gba tiwa bẹ́ẹ̀ ni tiwa wà ní ọ̀nà àwọn gan mọ̀ pé ọ̀nà ni tiwa àwọn pé eléyìí tí wọ́n yóò ti lọ́nà. kí ni Yorùbá sọ wọ́n ní ẹni gbá ní pẹgbà rẹ̀ ní Ankara tàbí ṣe kí ni tàbí bá pè é. mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ kí gbogbo àwùjọ mọ̀ gbogbo ìgbà níṣe sí ní sọ̀rọ̀ sí àti ìròrí pé Ọ̀yọ́ lòun o àjíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan tiẹ̀ nípìlẹ̀ ó ní bó ṣe ṣe ó lásìkò tó ṣe sí ó lóun diwọ̀n tó ṣe Islam torí pé kí ni ọlá kọ́ọ̀lẹ̀ tí mùsùlùmí bá wò yí pé rárá òun ó da gbogbo eléyìí nù orí burúkú ni fún ara rẹ̀ àkóbá ńlá ni fáwọn ẹlòmíì tí wọn bá mọ̀ torí mùsùlùmí gbogbo gbà gbogbo òṣèṣì rẹ̀ ó gbọ́dọ̀ dá lérí ìmọ̀ ọba adédàfin òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam láti jẹ́ kí òun jẹ́ olùtọ́sọ́nà táwọn ẹni tí wọ́n wà láwùjọ fi ṣàríkọ́ṣe eléyìí pàtàkì ní gbogbo wa tẹ́ bá wo àwùjọ lọ nísìn àwọn tí wọ́n ń ṣe kánífà gbogbo wọn látòkè délẹ̀ agilẹ́bù àwọn ọmọ mùsùlùmí náà wọn dá kan kò sẹ́kọ̀ọ́ kò sí títọ́ tá a bá láwọn wọ̀nyẹn ò gbọ́yé tí masajidi wọn kọ́ bàtí màmú bá ń dìde àwọn ń ṣe àwọn ń kóra àwọn jọ àwọn ń ṣàdúrà òru Christmas nínú masjid torí pé wọ́n ti wá pọ̀ kò wá sí mọ́ṣáláṣí ò lè gbà wọ́n mọ́ ìdí làwọn kóra àwọn lọ lóru subhanallah wọ́n celebrate shirk ẹbí àpèjúwe ni wọ́n gbé fídíò kan wá bá mi láti ilẹ̀ Kòtónú àwọn obìnrin àtọkùnrin wọ́n kó ẹgbàá dání lẹ́yìn eégún wọ́n wá ń bẹ eégún ẹ̀ wọ́n ń bẹ nígbà tó kúrò nínú ilé ilé dì ibo ni ilé dì ilé òòṣà ilé awo ilé ṣírò ilé iná níbo kó ń bẹ tẹ wọ́n wá ń bẹ lágbájá ṣẹ kó dáríjì ó lóun ti dáríjì òun bá ti dáríjì lọ́ba tọwọ́ bọnú ẹ̀kú lọ́ba fa kùránì yọ kùránì tí wọ́n fi bẹ̀ ń ní torí rẹ̀ ló ń fi gbà àwọn tí wọ́n wá ń kó ẹgba dání lọ́kùnrin àti obìnrin lẹ́yìn rẹ̀ wọ́n wá ṣe Allahu Akbar lẹ́yìn egun àpé àwọn afáàtì wọn bá wà lágbo ohun tí wọn bá tètè já síta ká máa pariwo ká máa tọmọ síláṣí káàkiri pé òfò lélẹ́yìí o àmọ́ pé wọn ò rí irú níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndà kíá. ìwọ̀n ń burú sí ni ń burú sí látara pé kí ni àwọn tí wọ́n ń ṣe alágbàtẹ̀rù rẹ̀ tí wọ́n dẹ̀ ń pera wọn ní mùsùlùmí wọn àwọn sọ pé ẹ mọ̀ dá àwọn àfọ onísùnà yẹn lóhùn àwọn alákatakítí nìyẹn ni subhanallah. wọn ò fi mọ orí burúkú yẹn wọn ò fi mọ lára wọn á ń prozin wọn ń gbin ìgbìnkúgbìn sọ́kàn àwọn yẹn pé rárá àwọn wọ̀nyí ni wọ́n ẹ̀sìn ò pé káwọn ọmọ sọ̀rọ̀ lé àwọn o subhanallah àbá àṣàkáṣà ọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo eléyìí ó ìtumọ̀ kẹlma la ilaha illallah torí kìí ṣe pé lásán ni wípé a kọ́kọ́ ti àwọn nǹkan kan dànù ná a gbọ́dọ̀ pàjùbà ká tó gbìn nǹkan gbogbo ntí ìṣara rẹ̀ ẹ̀kan tí ò ní jẹ́ kí ìtumọ̀ kálímà gbólóhùn Allah subhanahu wa ta'ala kó jẹyọ kó lapa nígbèsè ayé wa a gbọ́dọ̀ mú kó. gbogbo ntí èèyàn ń ṣe é bọ̀ ní dáadáa ó lè jẹ́ pé òru Christmas mi ní gbogbo ó dojúrú òru first January ni gbogbo ó pòórá ni ò ní ṣiṣẹ́ mọ́ ọlọ́run ó da gbogbo ẹ̀lú láyà torí pé kíni ìbá wọn ṣàjọ̀dún ẹbọ ni kí lọ Allah subhanahu wa ta'ala kí lọ sọ fójìṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní la in ashrakta yorùsílá Muhammad sallallahu alaihi tó bá bá wọn ṣẹbọ alihamudulilah haṣẹlillah la yahbatanna amaluka wala takunanna mina khasirin gbogbo sẹ́ẹ̀rì tó ń ṣe é bọ̀ tá à ń ròyìn rẹ ní dáadáa yìí gbogbo ẹ̀ ní ó bàjẹ́ ó á wà nínú àwọn tí wọ́n ti pàdánù ta ni bá wí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam in àdírẹ́sì òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam but àwa ni bá wí torí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ò lè ṣe irú ẹ̀ àdámọ́ rẹ̀ ni ò lè ṣe ìgbà tó ń sọ fún Aisha rọdàlà ana ìgbà Aisha ṣe nǹkan kan ah, jọ ń bí kíní ẹ ti dé sí ẹ ẹni pé òun ó ní ah, ṣé ní kíní lára ni èyí ò ní pé àlìjànú tí ó máa ṣìyàn lọ́nà ìkọ́rí ṣe báyìí ṣe báyìí tó jẹ́ wípé látara wípé ó máa jìjà dùn wípé rárá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ nínú ọkàn rẹ nínú sọ̀rọ̀ sí rẹ àti sí rẹ ìní ó jẹ́ kọ́ ọ máa tẹ̀síwájú lójú ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba ó fi máa jẹ́ kó o mókè ọ̀sẹ̀ tí ò ní. a ò lè ṣe báyìí wọ́n náà ṣe báyìí wò ó jẹ́bọ́n èdè ni ẹni kò fún rọ yín lọ́lọ́run ọba rárá wọ́n lọ́ọ́ sọ pé rárá wọ́n mọ̀ kóra rẹ níjànú. bó o bá ṣe ń kóra rẹ níjànú yìí ọba adédọ̀ ọmọ tó ọ̀ràn ọ lọ́wọ́ lórí rẹ ló fi sọ pé walladhina jahadu àwọn tí wọ́n ń ṣègbìyànjú wọ́n ń kọ́ mi wọ́n ró lórí òdodo tẹ́mi bá ti fẹ́ ṣìnà rárá wọ́n tún ti padà tó ti fẹ́ ṣìnà wọ́n tún ti padà rárá bí wọ́n ń ṣe ń ti fi gbẹ́mí jáì ni wọ́n ń pe gbólóhùn tí ó jẹ́ kíni tí ó jẹ́ kọ́ wọ́n tún ọ̀ máa wà lójú ọ̀nà gbogbo gbà bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú láti sapá اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقار الرجال gbogbo àwọn àkàrà yẹn láti fi ràn wá lọ́wọ́ ni kẹ́nu wa ó lè gún régé torí tẹ́nu wa bá ti tọ̀nà ọkàn ó dùó tọkàn bá ti dùó ara ó dùó lórí dáadáa a gbọ́dọ̀ fi kálẹ̀ fún kan a máa sọ lẹ́nu a máa fọkàn tẹ́ a máa mú lò níwà ní sọ̀yàn di ẹni rẹ níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ìṣẹ́ náà sáà sáà sọ pé alaykum bi qiyamil layl ọdọwọ yín o ẹ má fi dídì lóru ṣeré kí ló bá adẹ́dà sọ ọ ní inna nashiyata layl ashaddu wata'an wa aqwama qila. kò sí tí ma tètè kóyàn ró ọ̀nà dáadáa bí ká má dìde lóru nígbà táwọn èèyàn sùn ọ̀ ń parun mọ́jú láti jẹ́ kí ọkàn rẹ̀ so mọ́ ti ọba adẹ́dà kèsì tí mùsùlùmí gbọ́dọ̀ fi ṣeré àwọn sálàfẹ́ fi ṣeré pàápàá ẹrú kan wọ́n tà á ẹni rẹ̀ kan tà fún àwọn míì ìgbà tí ìbẹ̀rẹ̀ òru fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹrú yẹn dìde asọ́láàtì asọ́láàtì àwọn ará wọ́n wá jí wọ́n wò táwọn àlùfáàjì rẹ̀ ò ti àwọn wọ́n bá tún ní àwọn ekirun lásìkò ìgbà tó rùn tún dà sí méjì asọ́ràt asọ́ràt ẹrú yẹn ń bá wọn sọ̀rọ̀ wọ́n tún dìde wọ́n wò táwọn kí ló sọ ọmọkùnrin wọ́n tún kọ́ntínú ìgbà tí ó di dá ìdá kan nínú mẹ́ta àgbẹ̀yìn ó tún asọ́ràt asọ́ràt wọ́n tún wò wọ́n ní àlùfáàjì rẹ̀ yọ wọn ò dìde àfìgbà tá àlùfáàjì yọ ẹrú yìí padà sọ́dọ̀ olówó rẹ̀ àkọ́kọ́ ó ní rà mí padà àwọn eléyìí tó ta mí fún yìí wọ́n dìde lóru pàápàá bó láyé wọ́n ṣe fẹ́ tòrò. bí táwọn ẹni retí kọjá lọ tí wọ́n fi dídìde lóru yìí tí wọ́n fi ṣeré tó. ìṣẹ́lá sàlám ní alaykum bi qiyamil layl fa innahu daabu salihin qablakum ọdọwọ yín ẹ má dìde lóru ẹ má dìde lóru ó ṣe léwu kó kéré tó ìbá ṣe raka mi kan ìbá ṣe mẹ́ta ìbá ṣe márùn kì í ju mọ́kànlá lọ torí ṣe sí àwọn ẹni rẹ tán kọjá lọ síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní rẹ ẹ má dìde lóru wa qurbatu ila Allah yìí máa mú kéèyàn súnmọ́ lọ́wọ́ wa mukaffiratu lisayyi'at yìí máa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ wa manahatu 'anil ism yìí máa kọ́ ọ́ díkéyàn gbóyà láti lọ dẹ́ṣẹ̀ yóò kún yàn níjànú yóò máa kún yàn rò ó pàtàkì mùsùlùmí nù gbogbo ẹ̀ bá ṣe ṣe ó ti wà ní lílà alẹ́ lẹ́yìn gbọ́dọ̀ fi ṣọ́ra ẹni tó ṣe báyìí àwọn tí wọ́n ṣe báyìí tán ni wọ́n sẹ̀ tún máa bẹ lọ́n pé ìwọ náà bá má ṣàgbá o ẹni tó rí ṣe tán ni ó sẹ̀ tún ní bẹ lọ́n bá má ṣàgbá o. kìí ṣe ká máa mú yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ báyìí á kọ́ ẹ̀mí wa níjànú á kó ọkàn ẹnu wa níjànú á kó ìwà wa níjànú. Aisha ni a ah, rọjàlánà ṣé mo ní lára ni òjíṣẹ́ náà sọ́ra sọ́ra kò sẹ́ni tí ò ní lára tí ó máa gbà ọ́ níyànjú láti ṣe ní tí ọ̀dà wọlé ọmọ kóra àrọ ẹrú yàwó Aisha wọn ni àtiwọ́ náà sallallahu alaihi wasallam ṣé wọn náà ni òjíṣẹ́ náà sọ́ra ni bẹ́ẹ̀ ni èmi náà ni but ọlọ́run náà mi ṣe pẹ̀lú tèmi ọgbà sílámù kèétì mi ṣe nǹkan kan àfi tọ́lọ́run ọba fẹ́ sallallahu alayhi wa alihi wa sallam mina khasaisi ọwọ́ àlè nítorí wọn fẹ́ fi yàtọ̀tọ̀ ọlọ́run koro lọ́kàn ó koro lẹ́nu ó koro nírúurì ó tún koro láyìíká àwọn màláìka ń sọ lọ́tún lósì torí kíni torí wípé òun ní translate Quran sí action. bọ́ba ṣe ṣe ni a gbọ́dọ̀ ṣe kọ́lọ́hún ó tó lè gbà lọ́wọ́ wa nígbà wọn béèrè lọ́wọ́ Aisha radiyallahu anha pé kí ni ìṣesí rẹ̀ ó ní ẹ̀lọ́ka Qur'an Qur'an ti ń rìn lórílẹ̀ ni sallallahu alayhi wa sallam wọn tẹ bá wẹfẹ Qur'an practical Qur'an ti ń rìn lórílẹ̀ ó ní Muhammad jẹ́bẹ̀ sallallahu alayhi wa sallam lọ́fíjẹ́ yìí pé kò sí èèyàn ṣe máa ṣe tó yọ́ máa lé ni kò ní bá yóò máa lé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlẹ̀ ní kò ní bá bó o bá ti ń ṣe ṣe ṣe ṣe tó o bá ti wò èyí tó kù tó o sì ti rí ṣe ó tún pọ̀ rẹpẹtẹ ó àmọ́ pé sẹ́yìn lélẹ́yìí lólórí fi sọ yìí pé òwò bẹ́ṣẹ̀rì lẹ́sẹ̀kẹ̀lẹ́ bẹ́ṣẹ̀rì ọmọ èdè ènìyàn ni bọ̀dù kìí ṣe gbogbo àwọn ọmọ èdè ènìyàn tó kù torí pé kí ni àṣàyàn ni fẹ́ dà á pé ẹ ṣe ṣe ni o ẹ sáà máa lè lọ. Allah subhanahu wa ta'ala ọ ṣàsọtọ̀ láti fi jẹ́ pé kí ni kó fi ṣàríkọ́ṣe dáadáa fún ọ eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí n tí ò bá sí lára rẹ̀ ká má mú má ká má bà á dojú ọ̀rọ̀ ara wa rú ntọ́ bá gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́nu ntọ́ fanu bidaat mọ́kálafat mọ́kálafat ìyapa sí ti Allah subhanahu wa ta'ala tó fi pọ́n wa lé látara ríran tọrún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. òfìjẹ́ yìí pé ó ti dọ̀nà yàn fún gbogbo wa gbogbo ibi tá a bá wà tẹ́ ẹ bá rí ìyá tẹ́ ẹ bá rí bàbá tẹ́ ẹ bá ráwọn èèyàn tí wọ́n láwọn ń ṣagbátẹrù new year wọ́n fẹ́ lọ yẹn náfìlà ẹ pa kíyèsí wọn sí eléyìí ìṣàrẹ̀ ìṣìnà eléyìí o ẹ má bá wọn ṣe ẹ pa kíyèsí wọn sí. Si ìbẹ̀rẹ̀ ọdún tiwa kí ni Muharram kí ni ọlọ́run bá ní ká ṣe inú rẹ̀ oníkágbáwẹ̀ ká ṣe pẹ́pẹ́ ń fúrú ká tó ọkùnra wa ń jarun sí ká fi bẹ̀rẹ̀ ọdún wọ́n sọ pé ká ṣàkójọpọ̀ kan ká pẹ̀lú rẹ̀ rárá. bá a ṣe ṣe Allah subhanahu wa ta'ala ti kọ́ wa oṣù míì látún wà nù rẹ̀ àwọn kan wá ń kó orí burúkú tí ọ̀jọ́ra wọn wọ́n wá ń kó mọ́ra wọn wọ́n ní Allahu akbar mo ní nàám wọ́n ní ọlọ́run ṣètọ́dún yìí láṣẹ yàtọ̀ mo ní lóòótọ́rí kí ni wọ́n ní kírísímàsì àtijọ́ bí òjíṣẹ́ náà sàṣà ọbọ̀ sí kanáà mo ní ó ṣì sọkúsọ ọ̀rọ̀ orí bú ni aslan gan bí òjíṣẹ́ náà sàṣà ní ọ̀rọ̀ bí ó là kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé inú Rabiul Awwal nẹ́bí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. àwọn kọrin yóò gan sọ wípé wọn ò bí ànẹ́bí Ìsá ní twenty fifth December so fọ́bù ìtẹ̀ lẹ́bi lẹ́bi jahila aláìmọ̀kan ọba bọ́mọ lọ́wọ́. tó fi jẹ́ pé a ṣọ́ra gbogbo nǹkan wa gbọ́dọ̀ dá lórí ìmọ̀ ntí ó fẹsẹ̀ múlẹ̀ ní pé oṣù tó yíṣẹ́ náírà sàn jáde láyé nù. ètò yẹn ń bẹ̀ òjíṣẹ́ náírà sàn ò fi bò fún wa wọ́n ní kínìdì tó fi máa gbá àwẹ̀ níjọ́ ìsinẹ́yì oníjọ́ tí wọ́n bí mi nù oníkan lọ́lọ́run ṣe fún un pé kó gba àwẹ̀ níjọ́ tí wọ́n bí láti fi dúpẹ́ fọlọ́wọ́n ọba torí pé gbogbo ohun tó bá ṣe ìfijọ́ ẹ̀sìn ni agbọ́dọ̀ agbọ́dọ̀ tá a bá ṣe ó dẹ̀sìn. ó ní ìjọ ìwà àwẹ̀ ni wọ́n máa kó ṣẹ́ ẹ̀dá lọ sókè ìsìnlẹ̀ àti khamis mo fẹ́ ń gba kọjá nígbà wọn bá ń kó ṣẹ́ mi lọ sókè kí n wà nú àwẹ̀ kọ́ba adẹ́dà kó lè bá a dáríjì mi kọ́lẹ̀ bá àwòṣẹ́ mi sí dáadáa torí pé kí ni kò sí tí èèyàn máa fi súnmọ́ lọ́hùn ọba nínú ìṣesí bí àwẹ̀ ní alayka bis-sawm fa innahu la mithlu lahu àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ o kò sí tí máa kóyàn jánu láti ṣètọ́ lọ́hùn ọba tí máa mú kéèyàn súnmọ́ lọ́hùn ọba bí àwẹ̀ téèyàn fọ sọkúsọ lẹ́nu rẹ̀ téèyàn fi ròkúrò lẹ̀ téèyàn téèyàn jẹ́ kí tọ́lọ́wọ́n ọba ó jẹun lógún kò ní pààrùn jẹ kò ní sọ̀sọ̀kúsọ kò ní rórokúrò dépò pé ó ti ẹ̀ wá ṣe ṣekúṣe àwọn pé ó ti ń kóra ó ti ń súnmọ́ lọ́wọ́n ọba lọ. òfìsọ pé man lam yada qawla zur wala amala bihi falaysa lillahi haja min an yada ta'amahu aw ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké tàbí wà èké lẹ̀ ìwàkiwà lẹ̀ ọlọ́run ọba ò ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ tó gbé kalẹ̀ tí ò jẹ tàbí omi tí ò mu tó lòún gbà o. òṣìṣẹ́ náà sáà sọ́lá nìkan tó ń túmọ̀ sí pé tíyẹn bá ti ń gbà wọ̀ kó fún rokoro ìsọkúsọ ìṣekúṣe kó kí n tí ó máa jẹun lọ́kàn òun tí wọ́n dẹ̀ máa sọ lọ́rọ̀ tí wọ́n máa ṣe ní tí ọba adẹ́dà ń fẹ́. eléyìí wà lẹ̀ tí ọba arọ ẹ lọ́rùn ó ní mẹ́ta nínú oṣù kọ́ gba ọ mẹ́ta nínú oṣù ó ní ẹ̀kan tó gbà wọ́n fún ọ ní ládàá ọjọ́ mẹ́wàá tó tún gbà kejì wọ́n fún ọ ládàá ọjọ́ mẹ́wàá ó di mélòó ó di ogún ó tún gbà kan sí wọ́n fún ọjọ́ ọlá ó di mélòó ọdọgbọ̀n mélòó lóṣù so ó ní bí ìgbà tó ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ ní ọ̀jẹ̀ sàhánàlá ṣùgbọ́n tó o bá gbà ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run òun lọ dáa jù àyàmọ̀lẹ́bí tó o bá rí sàgbà ní oṣù ìyẹn tó o bá lè gba ìfúnẹ́ àwọlá khamis. ṣùgbọ́n ìtọ́ dáa jù tó bá yẹ pé o lókun ara láti gbà ó ní kọ́ gbà kan kọ́ dá kan sí kọ́ gbà kan kọ́ dá kan sí. gbogbo ẹ̀ ló ti làálẹ̀ tọ́jẹ́ yìí pé tó o bá lọ fẹ́ tara bọ̀ ó e, títí tọ́lọ́run wá fún ọ ní ọjọ́ orí anabi Nuh sallallahu ala nabiyina wa alayhi tọ́dẹ̀ yẹ pé láti ìgbà tí wọ́n ti bí ọ ló ti tara bọ́ ló ti ń ṣe é bọ̀ ètò tí ní rí ṣe yọ̀pọ̀ ju ètò tí rí ṣe lọ tó rọ́pọ̀ ńlẹ̀ rẹ̀ tẹ̀ ṣe lórí àwẹ̀ ni ṣe lórí ìrun ni ṣe lórí ìzàká ni ṣe lórí sàrà ni ṣe lórí iṣẹ́ ni ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ yẹn gbọ́dọ̀ fi ṣọ́ra ètí ń bẹ́ńlẹ̀ ò tí ì rí ṣe pé òtún lòun lọ tì mí òun lọ fà mí tí ò sí lára rẹ̀ wá ló fi jẹ́ pé bọ́ọ̀ máa ń ti ń fà mí wá wọn bẹ́ẹ̀ náà ni òun di wọn ètò ti ti dànù nínú tó wà lẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ fi ṣọ́ra. ìkìlọ̀ rèé o ìkìlọ̀ rèé fún gbogbo wa a gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ wa ń jẹyọ kì í ṣe gbogbo òbí ló lè kó ọmọ rẹ̀ níjànú ńlọ́fà torí àìpọ̀ tí àwọn míì pàápàá nísàlẹ̀ ń bí tọ́jẹ́ pé ọ̀kan ọ̀kan èjèèjì káwọn ní programs nínú gbogbo àwọn àsìkò ohun láti fi ṣe kíni wàlẹ́kùnmí sọ́ra ọ̀tọ̀lá láti fi ta àwọn èèyàn jẹ́ ọ̀rọ̀ tún ti lọ lórí eyín rẹpẹtẹ wọ́n ti ń ṣe bídíà subhanallah. aslu pèrè ẹni sákìyèsí àti ìtọ́nisọ́nà nínú Islam. tí wọ́n á fi kan torí pé wọ́n wò pé àsìkò oyún ni ó lápa asan check but gbogbo ohun kódà lórí bí ọlọ́run ọba ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ntaha eléyìí pàtàkì ká ṣọ́ra fún òfin jẹ́ pé gbogbo ntá bá dá sí ká wá ìwọ̀ àti ọ̀wọ̀ tá a fún ká má bàa ṣì sọ lórí rẹ̀ kọba adẹ́dà tó ọmọ tó wà sọ́nà lóyún ní ṣókí tá a ní ká fi ránra wa létí ọjọ́ òní tẹ́lẹ̀ a máa fi ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó bá jẹyọ ni bọ̀tórí hàl tá a wà nísìn àníkàrànra wa létí àlùwẹ̀lẹ́ wẹ̀lbára ìdárapọ̀ mọ́ gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo àti sẹ́ráfù ntóbi nǹkan náà ni méjì ni ìfẹ́ àti kórìíra. tó pé ntó bí ìsìn ni ìsìn lọ́wọ́n ọba èèyàn ò lè rọ́ lọ́wọ́n ọba sìn àyàfi tọ́ba ń fẹ́ tọba adẹ́dà ó ń fẹ́ ọba adẹ́dà ó ń fẹ́ràn ọba adẹ́dà ó dẹ̀ ń fẹ́ ń tó ń fẹ́ ó dẹ̀ mọ̀ yí pé kò sẹ́ni tó fẹ́ràn òun bí ọba tó dáhùn. nítorí náà n tí ń fẹ́ lèyàn gbọ́dọ̀ fẹ́ n tó ń bá ń kórìíra lèyàn gbọ́dọ̀ kórìíra tàbárẹ́yàn tó jẹ́ pé ń darapọ̀ máwọn tí ó yẹ kó darapọ̀ mọ́ ìfẹ́ ọba adẹ́dà kéré nínú ọkàn rẹ̀ ni ó lè jẹ́ pé tóbìnrin ó lè jẹ́ tipò ó lè jẹ́ pé tówó ó lè jẹ́ pé tayé ẹ̀ẹ́ àwọn èèyàn wa ni tọ́ba ti ń ṣe báwọn ìfẹ́ ọba adẹ́dà ti ń lọ nínú ọkàn rẹ̀ ìjuwọ́jusẹ̀ fún tọba adẹ́dà ó ti ń kéré bẹ́ẹ̀ bá dẹ̀ sí jìnnà sọba adẹ́dà sí bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó ṣe máa dojúrú sí kọ́lá wọn bá wọn dojú ọ̀rọ̀ wa rọ gbogbo bá ṣe bàjẹ́ tó kọ́lá wọn bá tiwa jẹ́ ń bẹ̀ kọ́lá wọn jẹ́ tiwọ́ ń bẹ̀. salaamaleykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam tó bá barakatu makaratu. bá bá raka kan lórí magrib raka tó má yẹn ó ní raka àkọ́kọ́ tiẹ̀. sọmọkọ jẹ́jẹ́ ni wọ́n kì í kò sí dọ́kàn wọn bì yẹn raka àkọ́kọ́ tiẹ̀ nìyẹn ó wàá mú ọ̀kan sí wa èwo ni ó jẹ́ yẹn ẹlẹ́ẹ̀kejì bó ṣe kíra kẹ́ẹ̀kejì. E tó bá jẹ́ pé ọ̀ǹda magrebu kí bẹ́ẹ̀ ló ṣe kí tó ń túmọ̀ sí pé kí ni tó bá ti kí ó jókòó ó ké sókè ni ó dẹ̀ jókòó ó sì aka méjì rẹ̀ ni okay wá dìde ó mọ ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ wá kẹta magrebu kí kì jẹ́jẹ́ náà wá kì mọ́dà lóhùn kìí ṣe àforírò tòkí fini èyàn ní wípé ẹ̀sìn wa ní tá a gbà wá ni bá a ṣe gbà wá la ṣe tẹ̀lé kìí ṣe ti a máa forírò pé ọwọ́rọ̀ jẹ́ báyìí ló fi jẹ́ pé ìdájà anas bàtàlà nasar tí ẹ̀rí bá ti wá nínú àkọọ́lẹ̀ àforírò mọ́ kò sí ń bẹ̀ mọ́ náà náà náà. téèyàn bá máa sọ̀rọ̀ lórí irun kó jẹ́ ọ̀rọ̀ tí ó fi túnrun ṣe mẹ́tẹ̀lẹ̀ ìmáàmù ọ̀rọ̀ dojúrú lọ́wọ́ ó ti ṣe sájídà alákọ̀ọ́kọ́ mọ́ gbogbo àwa tá ń kírun pẹ̀lú ìmáàmù a gbọ́dọ̀ máa fòye dé wọ́n ṣe subhanallah kàrà tí ó fi pàkíyèsí rẹ̀ padà gbogbo ẹ̀ tún wà dojúrú mọ́ lọ́wọ́ kò wá mọ́ bí ó sì ṣe mọ́ ó yẹ kó dìde fún raka ẹlẹ́ẹ̀kejì ni tó bá yẹ pé raka alákọ̀ọ́kọ́ ló yẹn ti ṣẹlẹ̀ sí kò wá mọ̀ bí ó ṣe ṣe mọ́ lọ́ba kúkú wá jókòó yìí pé òun ìmáàmù gan ó lè béèrè yìí pé mother hasola kí ló ṣẹlẹ̀ sóti yé báyìí nísìnyí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ lè wá bá sọ̀rọ̀ yìí pé irun báyìí la dé o kì í sọ̀rọ̀ tí ó pọ̀ lọ títí láti fi túnrun ṣe wọ́n lè sọ̀rọ̀ láti fi túnrun ṣe nínú àwọn conditions láti fi lè sọ̀rọ̀ inshallah waaleykum salaam. bẹ́ẹ̀ni. ìdájọ́ wọn ni wípé wọ́n ń ṣàbúrú ìdájọ́ ẹni tó ń ṣe tí ọlọ́run ọba bínú sí hmm. òǹdíwọ̀n tí ìdájọ́ yẹn ọ̀ wá jẹ́ o ọlọ́run lọ́mọ ó lè jẹ́ pé náà ni ó lè jẹ́ náà ó pè kí ni ti pàtó máa wò pé ọ̀kan kan náà sì ní sani gbogbo ẹ̀ ṣọ́kan kan náà ni ẹ̀ ṣọ́kan kan náà ẹ̀. ọlọ́run dáríjì aburú ni tóun ṣe yìí lóòótọ́ ṣùgbọ́n òun náà mọ̀ yìí pé ìfẹ́ inú ni kọ́lọ́run ó kún ọ̀yọ́ ń sọ́mọ pé ó bẹ́tà àtẹni àkọ́kọ́ ó mọ̀ pé ní ọ̀dà ni ó ti tara bọ̀ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ń gbà mí wọ́n mọ̀ ṣe nǹkan tí ọ̀dà wọ́n mọ̀ pé kò dáa ṣùgbọ́n ó mọ̀ pé kò dá ọ̀nà pé kò kí ni big deal nǹkan kan náà ni gbogbo ẹ̀. ara ó tún peléke orí burúkú náà. wàhálà sọ́dọ̀ àtúrà. bẹ́ẹ̀ni. tiwa àbí tiwọn. lánàá wo lánàá but ni wọ́n máa ń fi emphasize pé a lè sọ pé Nigeria is a secular state Nigeria is a multi-religious state because tabani is a secular state a ti gbé ẹ̀sìn kan borí ọ̀kan nìyẹn torí Christianity favour secularism. Huh? Give to, to the world what is for the world and give to the Lord what is for the Lord. Àti ti the world o àti gbogbo ẹ̀ kò sí ìyàtọ̀ nínú ti àwùjọ Mùsùlùmí. Ló fi jẹ́ pé ńgbà tí iṣu ìṣẹ̀lẹ̀ níbì kan àwọn òṣìṣẹ́ tí wọ́n representation tí wọ́n mú fún àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ni wípé kódà bẹ́ẹ̀ bá ní ká máa wá síbi iṣẹ́ ní sabtu àti ahad àkọ a máa wá but ọjọ́ jimá ìrun wa àsìkò yẹn ẹ má jẹ́ ọjà létí a sọ pé a ní wá síbi iṣẹ́ ní ojúmọ́ náà o a wà but tọ́ba ti ń di bíi twelve ẹ fún aláàyè tá a bá ṣe tán a padà wá a máa láti padà wá síbi iṣẹ́ but kí àsìkò ìrun wa kọ́ mọ̀jà létí otherwise Christmas gift and gbogbo àwọn bonuses yẹn àwọn ò ní ìdè ní ìyá àgàn àwọn ò ní but Eid al-Fitr àti Eid al-Adha ẹ má jẹ́ kí nǹkan kó yìnrìn bẹ̀ ẹ fún wa láwọn ẹ̀tọ́ wa wọ́n ṣe representation alhamdulilah surprisingly kì í ṣe establishment tó jẹ́ establishment indigenous. wọ́n dẹ̀ respect wọn in fact one of the drivers ó sọ pé <laughs> èbó òyìnbó ló ń wà òyìnbó yẹn ó ń ṣọ́ àsìkò oorun fún un àti àwọn ọjọ́ gbígba àwẹ̀ rẹ̀ ju òun gan lọ. Abubakar it's time for your your prayer by one thirty ní o ti sọ fún tọrọ mọ yìí pé bí one thirty lọ two thirty ló tiẹ̀ fún one hour asiri náà ó fún every ithnain ati khamis wọ́n ti ń ṣe àwọn packages wípé ok o torí tí ó bá ṣìnà wọ́n bá ṣe bẹ́ẹ̀ torí pé kí ni ó fọwọ́wọ́ra rẹ̀ ó sọ pé báyìí ni mo ṣe jẹ́ níta kó sí ni wípé ìgboyà akátì ẹ̀ sọ pé E, mùsùlùmí lèmi ń ó ti bọ́ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kódà àwọn ó tún máa fẹ́ wò yí pé òun gan ni ó tún fẹ́ máa fún kufar ní udhur tọ́lọ́hún ò fún ọ àbá wà tọ́ ọ bá wá wá ojó aláìní kan sí ọmọ wa sí servant àti kìíní ẹ mọ̀ kéèké àjọ àpapọ̀ ní kò sí kìíní ọmọ defence tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. adáwọ̀ mùsíbà ti mẹ́ńbẹ́ ni ló fi jẹ́ pé ya lórí òdòdó ọ pàtàkì ọ pàtàkì ah masalan nígbà tí wọ́n ń hajj hajj kan ọ̀kan nínú àwọn olórin yẹn sọ pé ah àwọn rí text pé mùsùlùmí yẹ kó lọ text tí ń dà ẹ́ mú wá fún kò sí text ó ní kò sí ti ń jẹ́ àwọn mùsùlùmí ẹ̀ tó fẹ́ ṣe wọ́n tó fẹ́ demand fún wọn ẹ̀wọ́n ní rárá ẹ̀sìn yín ò kò sí ẹ fún mi lákọọ́lẹ̀ tó wà nínú ẹ̀sìn yín tó wà bẹ́ẹ̀. ló fi jẹ́ pé let's be just ẹja ẹja sòdodo Nigeria is not a secular state Nigeria is a multi-religious state ẹ̀sìn tá a bá recognize yẹn bó ni wọ́n ṣe ń ṣe káwọn tí wọ́n ń ṣẹ̀sìn yẹn kẹ́ má fi yẹn kó wa lọ́bẹ̀ jẹ́ yọ padà. na. ẹ̀ẹ́n eh, tó kàn lè fà á ó ní wípé àìmọ̀kan lè gbalẹ̀ láàrin àwọn mùsùlùmí. Gracias ọ̀gọ̀rọ̀ nu fámílì ò ti ọkọ rẹ̀ sìn fún hmm? àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn opportunity láti ṣàwọn nǹkan kan àlàyé àwọn kankan lórí ọ̀rọ̀ àkídà àrùn fiqh ìṣesí but ansan ṣe ìkọjá àwọn masajid torí gbogbo àwọn nǹkan tá a lò ó ti wà ńlẹ̀ fún wa tó ti dáa jù kọjá àwọn masajid wa kọjá yìí pé a intensify ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tó yẹ ká ṣe nínú àwọn masajid kó fi jẹ́ pé ìhìyà ol masajid ní gbogbo àwọn àsìkò yẹn tí ó fi jẹ́ pé kò ní jẹ́ pé tọ́lá àwọn tá a kókó òṣèlú wọn padà bọ̀ nbẹ̀ bí ẹni tó lọ jáde ni tọ́ba kó lọ́ra rẹ̀ lọ jáde tọ́ba ló ń padà bọ̀ yóò wá fèsì àwọn challenges yẹn kan nínú society tó jẹ́ pé àti wá à ń fèsì kò ní rọrùn yóò wá di kábàkábà nítorí dájú òun náà ní wípé torí àwọn aburú míì tó pọ̀ látara wípé ká lọ síbòmí iṣu mahram pẹ̀lú àwọn ọmọbìnrin tí wọ́n bá ti bàlágà àkójọpọ̀ láàrin ọmọkùnrin àtobìnrin tó jẹ́ wípé bíi náà tètù ni àtàwọn oríṣiríṣi àwọn fasad tó lè ṣẹlẹ̀ òfin jẹ́ tọ́ba wà lájú ojúgbó tọ́ba wà ní àwọn mọ̀sáájì nìyẹn náà o àwọn tí wọ́n ń ṣètò gbọ́dọ̀ wà vigilant náà ni o torí èyàn náà ò dí aburú lọ́wọ́ o but aburú yẹn ó kéré sí èyí tí wọ́n ti travel tó jẹ́ pé ojú ọlọ́mọ ò tó ni. wa aleykum salaam tala barakatu. téèyàn bá ní. náà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. gbé sẹ́gbẹ́ kan ìwọ tẹnu rẹ ń lé bérebére ní gbangba sí mi báyìí sọmọ pé wọ́n lọ sọ báyìí fún mi lọ sọ báyìí fún mi sọmọ pé mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí ṣé kémi náà gbà tà lọ kémi náà lọ tú tiẹ̀ náà gbogbo ń tọ́ sọ lórí mi sọmọ pé kò rí bẹ́ẹ̀ ṣé kémi náà gba ìta lọ èyí ò lè lè ṣe sábà kọ́ wá fi hàn ṣe wá sí fún mi. Islam ọgbà pé adìẹ dàmí lógun nù èmi náà fọ lẹ́yìn tọ́ ọ bá fọ lẹ́yìn gẹ́gẹ́ bí àpèjúwe hadith kan tá a mú wáyé ọ̀kan nínú àwọn sàbẹ̀ lọ́sọ́dọ̀ òjíṣẹ́ náà síláàsì ó ní mo ní ẹrú ẹrú yẹn yìí ṣe dáadáa sí mi ìmọ̀ bà ná nǹkan ìmọ̀ ṣe oríṣiríṣi tí ò jọra rẹ̀ èmi náà dẹ́ máa ń lù ú máa lù ú máa kó fún dáadáa bó o lọ̀rọ̀ wá ò sì jẹ́ ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù òjíṣẹ́ náà sọ̀rọ̀ ní simple torí lílù tó ń lù ú wọ́n wọ̀n aburú tún ń ṣe fún ọ wọ́n wọ̀n tiẹ̀ náà tí a bá gbé méjèèjì sórí òṣùwọ̀n tí dáa tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ one zero nù tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ yóò fi ṣe ọlọ́dọ̀ tó bá balance ara wọn ọ̀mìnú èyí tó bá pọ̀ síbi kan jù kan lọ tọrọ bá dẹ́dẹ́ ò ní sàbòsí fẹ́ nìkan o sàbí yẹn bú sẹ́kùn ni a téèyàn bá ló fi jẹ́ pé sùúrù ó pàtàkì nínú ìgbésí ayé yìí mùsùlùmí pàápàá jùlọ gbogbo tí máa ń ṣe tí wọ́n bá ta sí ọ ìwọ fi gboyè lọ́dọ̀ ọba adẹ́dà ọbẹ̀ ta ju wípé kí wọ́n sọ náà sọ pé ọ̀ràn ro lọ torí tọ́ ọ bá níwọ̀ náà gbẹ̀sán ẹ̀san rẹ̀ lè kọjá àlà ah. pé mo fi ọlẹ̀ fọlọ́n ìwọ nu ọlọ́run bá nu ọbẹ̀ tà. Ah. bẹ́ẹ̀ni. Now. Now. bẹ́ẹ̀ni. irú màá wọlé fún yàn lórí ìtàn náà. ìdójútì ọ̀kan jù kan lọ ẹni tó dójútì yàn lójú agbo nísìn àtẹni tí wọ́n wá dójútì ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama èwo ló jura wọn lọ. ok masala ẹ̀yàn bọ́ síta nísìn ó ní sheik tẹ́rìn o ẹ má dá lóhùn o oníṣìí náà ni. Okay. tí mo dẹ̀ mọ̀ pé wàláhi tàláhi bíláhi lẹ́dí láìlá ilá wà kò rí bẹ́ẹ̀. táwọn èèyàn bá láwọn fẹ́ jà mà ní kí wọ́n má jà. tọ́ ṣé bẹ́ẹ̀ ló sọ tọba yé pé bó o èmi fiẹ́lẹ̀ fọlọ́ khalas amúnú bẹ́sẹ̀ tọ́ ọba tí ní wọ́n fẹ́ ránró fún ara rẹ kò sí kọ́ mọ́kọjá la kíkọjá la yẹn yóò yóò wà nbẹ ló fi pé èèyàn ṣọ́ra. na. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó pọ̀ mọ́ ọ̀rẹ́ tó ṣe pé tó bá wá yá létà fún àpẹẹrẹ bóyá ó pọ̀ nǹkan ọmọ ènìyàn pé afá yìí ó ṣe nǹkan báyìí ó wá ní bẹ́ẹ̀ náà ni ó ṣe. túmọ̀ tó wá tó rọ̀ wá kan ọ̀rọ̀ ó wá rí pé á àṣà afá yìí ó ṣe bẹ́ẹ̀ ó wá bá yẹn pé sàlámà lè fún àbá o lọ forí jì mí lórí nǹkan báyìí ó wá ṣe nígbà àkọ́kọ́ ìgbà kejì hmm. ìgbà kẹta hmm. ìgbà wọ́n sàn tọrọ dáríjì wọ́n tọrọ dáríjì bọ́jẹ́ pé wọ́n náà bó ṣe ń sẹ́lẹ̀ wọn bá náà ló ń túbà ló ń túbà na. nínú ọ̀run àbí. na. tó wá pè yàn sí àkíyèsí pé àwọn àlekọ wípé ibo ni ẹ̀yin ti rí. ọmọ àlejò sínú ẹni sáyé. ó wá sọ báyìí pé ó ní ẹni tó mú nǹkan ẹ̀ wá ìyẹn bàbá wa lọ́sọ̀rọ̀ ìjà àgbáyé. na. ó ní wọ́n ṣe mistake ni. na. ó ní ìyá tí Abubakar Sìdè tó wà mm. lẹ́yìn ẹ̀ mm. tí ànábi wà wà lórí ìjókòó ó ní ti bẹ̀yẹn nìkan ni ànábi ti fi ọwọ́ sókè. àjẹ́ mi gbọ́ yẹn rí ẹ yọ òun náà wàá fi ibi tí yẹn wà yóò fi hàn wá torí tí yóò yanjú ọ̀rọ̀ jù nínú ẹ̀sìn wa ni wípé gbogbo nǹkan lórí àkọọ́lẹ̀ ni nísìnyí a sọ pé ọ wà nínú sunan nasai àbí bẹ́ẹ̀ kọ́ na suturu pé sheikh nasiru al-Albani pé àdìsí fẹsẹ̀ múlẹ̀ baba sọlẹ ibùnú sẹmi ni a ah, ntẹ̀yẹ lè ṣe ni lóòótọ́ torí pé ẹ̀rí bá ti wà fún o a lè ṣe lóòótọ́ nìyẹn torí tẹ́rí bá ti wà àwọn afáàdẹ pọ̀ tí wọ́n mú wa bẹ́ẹ̀ àlà ẹn tó mú àlàyé tó jìnnà lórí rẹ̀ ọ̀nà ni ibn Hazm rahimahullah nínú al ó ní àwọn kan títẹ̀gbéròtìlè ìrànmọ́ àkọ́kọ́ nìkan ni wọ́n rí wọn ò rí òkú ọláwọn kan rí tàkọ́kọ́ tìrùkù ìdìde àti ìdìde sórí rákà ó ní wọ́n rí yẹn ó mẹ́rin ó ní àlékún lélẹ́yìn náà bí ti ní mẹ́rin ṣe jẹ́ àlékún lórí ọ̀kan bẹ́ẹ̀ náà ni gbogbo à ń lọlẹ̀ ni à ń dìde ni ọ̀tún ṣe jẹ́ àlékún ó dẹ̀ mú àwọn ẹ̀rí wa ó fi jẹ́ pé ẹni tí ń wá mà talibul ilm yóò jẹ́ kí ìgbà àyàwó wọn fẹ̀ dáadáa tó bá sá ti rẹ́ẹ̀rì yóò da tọwọ́ rẹ̀ lẹ̀ kọ́lọ́ wọn wá fi rọ̀ wá lọ́rùn náà. Nínú nǹkan tó bá ṣe tàbí èyí tí ó sọ wípé èwo ni ó fẹsẹ̀ rìn lẹ̀ jù. wọ́n rí ẹ bẹ́ẹ̀ ni. méjèèjì méjèèjì ni ó fẹsẹ̀ rìn lẹ̀ èyí tó bá ṣe ó lè jẹ́ pé a fi ya òun sọ́tọ̀ tí n bá sọ pé bóyá n tó sọ tó gbọ́ yìí nìyí tí n tó ṣe bá yapa sí n tó sọ n tó sọ yẹn là ó mú torí n tó ṣe yẹn ó lè jẹ́ pé n tí wọ́n fi ya òun sọ́tọ̀ sọtí yẹ báyìí ní mọ́sálà wọ́n máa ń gba àwẹ̀ bí àwẹ̀ àgbà yìí po ṣùgbọ́n oníkàwé àmọ́ gba àwẹ̀ àgbà yìí po sọmọ pé ìṣesí rẹ̀ àti sọ́ọ̀sì ọ̀rọ̀ sí n tó sọ ó ti yapa síra wọn. Huh? àwọn sábẹ́ bí léèrè pé bọ́dù ṣe bí wọ́n ń gbà ọlọ́ba mi ń fẹ́ mi ni ó ń bọ́ èmi lójú oorun ọ yàtọ̀ tí ẹ yàtọ̀ nù mọ́tẹ́lẹ̀ tó jíṣẹ́ náà àṣìlám bá ṣàlùwàlá tó bá sùn oorun rẹ̀ ò já àlùwàlá rẹ̀ ọ wà nínú bá fi yà lè pajú dé ọkàn rẹ̀ ò wà fún so ti yé báyìí ní sìn àwọn àrùn kan báyẹn wà fún òun tó yẹ pé kòsò síyà rẹ̀ ni a fi ya òjíṣẹ́ náà sàn islam sọ́tọ̀ ni so kí n tó ṣe tọ́ba ya pasí n tó sọ méjèèjì dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ n tó ṣe òun ọlọ́run fi ya sọ́tọ̀ ni n tó sọ yẹn làwọ̀ tẹ̀lé kọ́ ìdà ni ó ní àwọn òfin bá ń ṣe fi ń de àwọn tó bá wá báyẹn. نينو مصطلحات نينو أصول الفقه نعم وعند في نعم. نعم. نعم نعم نعم نعم شيء تسليم نورير نعم السلام عليكم ورحمة الله وبركاته نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم بل pé a lè sọ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa rahmatulah. ìyẹn pé kó má tó ti ìmáàmù. ìyẹn kó jẹ́ pé ìmáàmù ló sọ bẹ́ẹ̀. ìmáàmù sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. tí ẹni wá sọ wípé wípé kò tọ́ kí ìmáàmù sọ bẹ́ẹ̀ wípé ètò wu ìmáàmù ló lè mú ó lè ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa rahmatulahi asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa rahmatulah ó dẹ̀ lè ṣe asalaamualeykum kó fi mọ́ bẹ́ẹ̀ báwọn màlìkí àṣẹ máa ń ṣe ah. a kàn ṣe ẹyọ kan ṣoṣo a dẹ̀ parí ẹ̀ síbẹ̀. Ah. torí ah. ó ní súnà ní kí èèyàn sálámà àmọ́ wájú mi fún ẹ tó máa dáhùn rárá rárá rárá rárá kì í ṣe lórí irun kì í ṣe lórí irun ló gbà lérò tàbí kó yẹ kó gbé fún ọ tó bá tó ó lè gbé fúnra wọn mathalan ká ṣe tẹsílẹ̀m sunani èèyàn wọlé nísìn asalaamu alaykum bọ̀ dídáhùn sálámà yẹn ọ̀ràn yẹn ni kódà tíyẹn bá wà lórí irun ọmọ ìyá wa tó fẹ́ wọlé lẹ́ẹ̀kan tó wọnú masjid ó sálámà súnà ni èèyàn wá ń kírun lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń dáhùn sálámà lórí irun pọ̀ létà ọlọ́run pa àyẹn rẹ ìṣàrọ̀ èèyàn àmì lókù tí wọ́n fi ń dáhùn tí wọ́n bá sálámà sí yàn lórí irun kò mí nípa àlè sálámà sẹ́ni ń kírun àlè sálámà sí asalaamualeykum ẹsẹ̀ ṣe báyìí òtítọ́ ṣọtí yé báyìí nìsín aha tí wọn bá sálámà síyàn súnà ni tá a bá wá dá lóhùn wa aleykum salam outside outside irun outside irun ó sọ pé asalaamu aleykum tá a bá ní wa aleykum salam àgbàládá méjì àgbàládá mẹ́wàá wa aleykum salam wa rahmatulah ogun wa aleykum salam wa rahmatulah wa barakatu ọgbọ̀n wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wa makfiratu so mathalan ẹni tó ń kí ẹ tó bá ní asalaamu aleykum wa rahmatulah minimum tí wọn náà fi dá lónìí wa aleykum salaam wa rahmatulah tó bá ní asalaamu aleykum wa rahmatulah wa barakatu minimum tó fi dá lóhùn ó ní wa aleykum salaam wa rahmatulah wa barakatu so tó bá fi wa makfiratu kún àlékún ni fún ẹ but èyí tó sọ pé ká sọ ká kíyàn ká kọ́kọ́ kíyàn ká sọ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wa makfiratu kò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn lẹ bó ṣe rí nìyẹn bóyá tinú ètò jẹ́ outside irun ló gbé fún tinú irun ó lè jẹ́ mistake kò sẹ́ni tí lè ṣe mistake so but ti irun ọ̀tọ̀ bá ṣe react lórí irun ọ̀tọ̀ àti sí bàbá náà. ṣé ó náwó tẹ́lẹ̀ ní àbúkọ̀wé àbó fẹ́ ṣọ́ǹt fẹ́ ṣọ́ǹt wàá kó sọ́lá àtúlà gbèsè ẹnu dáadáa àìsùn Christmas kò sí ní jẹ́ bẹ́ẹ̀ kò sí ní. bẹ́ẹ̀ ni. ó wà ókè ọlọ́run fún ẹ lẹ́sàn-án dáadáa ó bá wọn ó kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́. sàlámtàlá. wa alaikum sàlámtàlá abúkọ̀ abukọ̀wé oníwàhálà eh, bisimilá aleykum salaam naa naa táwọn òbí yẹn bá jẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ní ìwọ̀ tí yẹn gbọ́dọ̀ fún wọn ntí yẹn ò kàn ní bá wọn ṣe ni wípé ẹ̀sìn wọn ṣùgbọ́n gbogbo dáadáa tọ́lọ́wọ́ bá pa láṣẹ pé ká ṣe fóbi a gbọ́dọ̀ ṣe fáwọn náà tí ò bá ní bó ṣe fẹ́ lọ sí church tó ní ó gbéhùn lọ ó gbé lọ ọkàn ní bá wọlé ni tọ́ba ní kò dúró dé kó sì tán kọ́ máa gbé bọ̀ tàbí wọ́n padà wá gbé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ bó ti ń ṣèyùn ló lè máa ṣe wá sí bó ti ń ṣèyùn ló máa ṣe wá sí. Nah. ẹ̀tọ́ téèyàn ti máa ń ṣe é fòbí nígbà tó jẹ́ wípé nǹkan yóò sí ìtọ̀túnwọ̀nsí báyẹn náà ni. Now. Bẹ́ẹ̀ni. Ọ̀nà wọn ti mọ̀ yẹn ńgbà tá a ti mọ̀ ọmọ pẹ̀lú wọn kọ̀ságbọ̀yé kọ̀ságbọ̀yé tágbọ̀yé ló fi jẹ́ pé béèyàn bá ń ṣe ń tẹ̀ síwájú nísìn bó ṣe jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ nǹkan ò sí lọ́wọ́ nǹkan bẹ̀rẹ̀ sí wà lọ́wọ́ tí n bá ṣe ń wà lọ́wọ́ yẹn àwọn òbí àwọn téèyàn tan mọ́ àwọn àyà àyàwó bàbá àyàwó èèyàn wọ́n gbọ́dọ̀ máa mọ̀ yìí pé ọlọ́wọ́n bá ti ń mú ìkẹ́ ìwà o àgbọ́yé kò sí ìkẹ́tótó bí yẹn náà bá ṣe ń dé a máa jẹ́ kí wọ́n gbọ́yé pé báyìí báyìí báyìí mọ́tàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtawà mọ̀ ní wípé ìkúnlẹ̀ ni fún ti mùsùlùmí ìdọ̀bálẹ̀ ni fún tàwọn kò fà tí gbàjẹ́ mọ́ pírẹsidẹ́ntì yẹn fún wa tẹ́lẹ̀ sọ yìí wọn nana pé tá a bá ra àwọn àfa wa o tá a bá ra àwọn òbí wa o gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ò kúnlẹ̀ fún wọn ni ṣùgbọ́n àwọn kùfàr ni tí wọ́n bá rí àwọn òbí wọn wọ́n nà gbalaja tí wọ́n jẹ́ ká gbọ́ yé tẹ́lẹ̀ lọ. bàtà gbọ́ yé tẹ̀síwájú àmọ́ yìí pé ọlọ́run ọba nìkan la wólẹ̀ fún tá a bá rá gbàlagbà kí la kọ́kọ́ ṣe á sàlámà sàgbàlagbà ni àgbàlagbà ní ọ̀nàwọ́ táwọ̀ gbọ́ ọ lọ rẹ̀ salamu alaykum wa alaykum salam so àgbọ́yé tó ti déhùn a a a gbọ́dọ̀ ná òun náà gẹ́gẹ́ bí àlékún tọ́láwọn bá ti mú wá nísìn ó lè fa ó lè fa ó fa fanfa ó lè ṣe fa fanfa ẹ̀sọ́ la fi gbé àwọn afáàní tí wọ́n bá gbọ́rọ̀ yìí wọ́n dá sí i kìí ṣe téèyàn mú lójijì kọ́mọ́dé wípé tí ó bàjẹ́ yóò wá pọ̀jù tí yóò tún ṣe lọ wípé ah ohun tí ń ṣe gàrúgàrú ìwà ìlẹ́kọ̀ọ́ tí ń wọ̀ mọ́sẹ̀lẹ̀ ọ̀ṣẹlẹ̀ sáwà ìkúnlẹ̀ la mọ̀ fún ti mùsùlùmí tẹ́lẹ̀ ìdọ̀bálẹ̀ ní fún ta kùnfàr agbọ́yédé àwọn tíra lórí wípé kò sí ti jẹ́kunlẹ̀ akọ́kọ́ tẹ̀síwájú àwọn òbí náà àti àkọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀yẹn àkọ́kọ́ dá taalim halkọ irú ilé adálẹ̀ nínú ilé mọ́sánsá àdúgbò wọn mọ̀ pé mọ́gírìbà ti ṣáàyò àwọn ò ní rí wa inú ilé láti kì tàbátí kí mọ́gírìbì tán àwa mutira kan àgbè ká mọ̀ mutira kan tí wọ́n mú wá láti ta torí tó bá mú tíra láti tàwọn sọ pé ẹ̀sìn àjòjì la gbà wá kàkà kitabul akhdari awwalu ma yajibu ala al-mukallaf tasihihu imanihi thumma ma'rifatu ma yuslihu bihi fardu ainihi ka ahkami salat ahkami tahara wa salat gbogbo wọ̀nyí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ wala yahillu lahu wa yahrumu alayhi wala yajuzu wa yanbaghi gbogbo wọ̀nyí bí táwọn ti ń ìjà tí ọgọrọ wọn ń jà níbẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì bí ẹnìkankan nínú wa àwọn alábá wọn parí ẹ̀. ńgbà tí adébí wípé a dira ẹni sínú a gbọ́dọ̀ bọ̀wọ̀ fáwọn àgbàlagbà ibi ọ̀wọ̀ fífọ̀ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fáwọn àgbàlagbà yẹn ibẹ̀ lọ́rọ̀ ti bó o là ṣe bọ̀wọ̀ fàgbàlagbà ṣé kádọ̀bálẹ̀ ni wọ́n ní ẹ̀yin hmm, ò sínú Islam ọ̀kan nínú àwọn àbúrò wa béèrè wípé ṣé kúnlẹ̀ wá wà nù sílámù ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nù bóòlù àṣẹ kíra nù sílámù àwọn àdìsí wọn ń gorí ara wọn ó fẹ́ nira láti gbà wọ́n ní ká fi yẹn lẹ̀ ká fò yẹn àwa béèrè pé ńgbò la fẹ́ fòdà bọ́dú gbogbo àwọn yòókù tí wọ́n jókòó èmi ni wọ́n ń wò kọ́lá wọn fọ̀rùn kẹ́ bàbá èmi wá dìde wọn ni asalaamu aleykum wọn ni wa aleykum salaam wọn lè náwó ibi tá a parí ẹ̀ sí ni bọ́dẹ̀ lọ́sọ́dọ̀ mọ́ asalaamu aleykum wọn ni wa aleykum salaam tí mo bá ti rí dáwọn méjèèjì yẹn yẹn jú màkàlùkù kánláyé yìí tọ́wá lóhùn ọba mi fà ká máa wò àwọn afáwa ni wọ́n fi kọ́ àwọn ti gbọ́ yé gbàtà tí yẹn ju táwọn méjèèjì yẹn so gbàtọ́rọ̀ bẹ̀rẹ̀ àwọn kan dìde nájúmù tí ń kéwú òdì nísìn wọ́n ní kí ló ṣe àbúrò ọ pàdé wa lọ́nà ọba ní asalaamu aleykum ah bàbá lọ sọ pé wọ́n ní bójì ṣe ńlá sàrànsì ní àṣìlè gbogbo wọn fà sẹ́yìn bẹ́ẹ̀ náà lọ́rọ́ ọ̀run gbà jọ kẹtakẹta ni mo máa ń fa àrùn gbọ̀tẹ́lẹ̀ jọ kẹtakẹta tó o bá rí o rò pé tí a bá ní kéèyàn máa sunkún ní tí a bá rí sọ̀hánà là èmi mo rí báyìí àfi bí adìẹ sọ̀hánà là so ewo leleyi ah alhamdulilah sọ yìí Bukhari ó ní khalifu yahudi wal mushrikin ọlọ́run yàrá yà mushrikin àti yahud alhamdulilah bó ṣe sọ nù so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ̀tẹ́wọ́ yẹ pé agbe lókè ní bọ̀tí ní táà kọ́kọ́ gbé ní yí pé gbogbo ní táà yìí ṣe tẹ́lẹ̀ ní iṣẹ́ ẹnu ilé pẹ́pẹ́ ń fúru yẹn àti bẹ̀rẹ̀ tí wọ́n ti wọ́n pé ah alhamdulilah alhamdulilah àbúrò àwọn ọmọ alágbájá abájọ́ ń ṣe ní nǹkan kan oríṣiríṣi yẹn but kéèyàn wá gbé látòkè ìwọ tó ń ṣe nǹkan kan nulẹ̀ tẹ́lẹ̀ tó lọ fẹ́ mú níbi kí wọ́n ti sọ pé àìlẹ́kọ̀ọ́ lélẹ̀ mùsíbà ni ẹ so èyí ó gbé lẹ́sẹẹsẹ alamuru bi tẹ́jọ́ roj yaani ẹsẹẹsẹ ni kọ́nà ó ṣe rọrùn na and na. ọjẹ kpó bóun ọjẹ káfíra ọdẹ ìjọ kpó ẹ àwọn ni wọn ṣe ń ṣe nǹkan wọn àwa ní bá ṣe ń ṣe. rárá kèfèrí ni àwọn àmọ́ bí wọ́n ṣe ń ṣe nù tiwọn bọ́tẹ́ báwa ṣe é ṣe tiwa làwa mọ̀ wípé yóò dúró lé opó ni fún oṣù mẹ́rin wà aṣọra àtijọ́ mẹ́wàá. ìná. ṣóbìnrin ni gbogbo ntí ìrànlọ́wọ́ tó bá necessary lẹ́yìn oṣù fún téèyàn ti ń ṣe fún tẹ́lẹ̀ ẹ̀ náà lẹ́yìn oṣù fún torí ó wà nípò ẹni tó sáfẹ́rẹ́ fún ẹ nígbà tí olórí ẹbí bá lọ gbogbo ohun tó lórí ẹbí ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ní material one èyàn try láti yàn án lọ́wọ́ lórí ẹ̀ tó bá ti jẹ́ relations kó jẹ́ kèfèrí omi pé èyàn jẹ́ Christian tàbó jẹ́ Jew tàbó jẹ́ lẹ́bọ tó jẹ́ ìbátan èyàn Islam ó sọ pé ká da ẹbí nù ààlà ní islam ní ní islam fi sí ìrànlọ́wọ́ ìṣesí dáadáa gbogbo yẹn ọ̀ràn yẹn ni. wàá tó jẹ́ sọ́kàn lọ́kẹ́. now now. Uh, now bẹ́ẹ̀ni now àwọn nínú àwọn ọmọ ẹ̀yà táwọn ọkọ̀ ẹgbẹ́ táwọn ṣe jáàmù tó lóra lọ báyìí bá nǹkan ilẹ̀ wà. bẹ́ẹ̀ni. so ẹyin béèrè pé só lẹ́tọ̀ kí wọ́n ṣe jáàmù yẹn láì gba ìyànga ìmáàmù. tí ò bá ní fa fìtínà masalan wọn ò yé ṣe jáàmù ní masjid abdulaziz àyàfi táwọn ọmọ ẹ̀yà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ bọ́ táwọn ọmọ ẹ̀yà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ tí wọ́n bá ṣe kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ hmm. so tí ọba ti ní fáfitì náà. yes. ok ẹni tó wá fi wí pé ẹni tó lò ká mọ́lé tó lè kò sí hájà fún torí lọ́ọ̀bì kankan. but kì í ṣe òjò ló mú jámù wá òjíṣẹ́ náà sàásìlám wọn ni wọn ò kàn fẹ́ fara ní àní ọmọ yìí ni so anytime tí nǹkan bí ìnira bá fẹ́ wá bọ́ bá yẹ pé nulẹ̀ ní èèyàn wà náà èèyàn lè ṣe jẹ́mọ̀rọ̀. èèyàn masalan ó lo oògùn oògùn bíi <coughs> tó lè sedate <coughs> tó dẹ̀ jẹ́ pé ó malaria inú nira tó jẹ́ pé opportunity tó rí nígbàyàn láti mú ìrùn yẹn wá tó bá pa méjèèjì pọ̀ láà kò sí tó di lọ́wọ́ bọ̀dí tó pàtàkì kì í ṣe òjò tàbí nǹkan kan lọ́fà jẹ́mú nítorí nígbà tí hadisi nínú muslim ó ní òjíṣẹ́ náà sàn sílá ń pa zuru pọ̀ àti asri maghrib àti ṣáà nílùú madina láì sípayà láì sójò ẹ̀yìn ní tó túmọ̀ sí ni wípé nínú masjid o típayà bá wà tàbójò bá wà fadálíkà akad ìyẹn pàtàkì gan fún àwọn nǹkan méjèèjì yẹn ni wọ́n á ní kí ló wá ṣẹlẹ̀ ó ní kò kàn fẹ́ fara ní ùmà rẹ̀ ni tó ń túmọ̀ sí pé kí n tá a bá wò pé kákàn fara ní àlùmọ̀ mọ́sánná àwọn èèyàn pọ̀ nínú mọ́síjìdì báyìí wọ́n fẹ́ lọ síbì kan a ò pé ìmáàmù wò pé ibi tí wọ́n fẹ́ lọ nísìn pẹ̀lú wódọ̀ pẹ̀lú oríṣiríṣi ká tó dé bẹ̀ wọ́n lè kí kí zoro tán lọ́wọ́ á ní ẹ kúkú já pa áṣírí kọ̀tà because tá a bá kó sínú wódọ̀ fún yẹn ó lè jẹ́ pé lẹ́yìn ara magrib time ni wọ́n sẹ̀ tó débi tí wọ́n lọ ẹ jẹ́ àkókò pa áṣírí kọ̀tà aṣẹ́rìndì kan tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n takò wọ́n wá pè ń gba àwọn débi tí wọ́n lọ pé jazakumullahu khairan mo ní ẹ̀ ó yé mi <laughs> so imam ó gbọ́dọ̀ wà khabir bi halil jama'a ó gbọ́dọ̀ máa fojú sunukun wo kí ni condition táwọn jama ń wà àti báwọn ló fi jẹ́ pé ńgbà mi tó yíṣẹ́ náà sàrà sàlám tó bá wọnú masjid àsìkò orun ti tó a ní kí wọ́n dìlé rẹ̀ torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọn ò tí ì wá sí masjid bóyá di kan tàbí kejì ó ṣe wọn mọ́ òjíṣẹ́ náà àti wọn fààyè lẹ̀ káwọn èèyàn ń pọ̀ díẹ̀ dáadáa sí i kó tó gbẹ̀rún tó nígbà míì sì wẹ̀ gbà tó bá ti dé wọn masjid náà nítorí pé àwọn èrò ti pọ̀ nínú masjid dáadáa tẹ́lẹ̀ gbẹ̀rún tó so ìmáàmù gbọ́dọ̀ ní ìyẹn láti fi máa ṣọ́ hálò àwọn jama àwọn obìnrin nínú ilé tí ìbá ṣe ní haraj kò sí necessity fún pé kí wọ́n máa kírun jù jẹ́mọ̀. naam naam. kò ìparun pọ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú yẹn pé àfẹ́ fara ni ó mà haraj òní tó pàtàkì ń bẹ haraj torí tójú bá rọ haraj máa wà àti máa lọ máa bọ̀ yẹn kò ní rọrùn tí káwọ́fù bá wà èyí ni pé ìpayà wà ní àwùjọ káwọ́fù gan ó ní ìrùn tiẹ̀ lọ́tọ̀ tó túmọ̀ sí pé kí ni rukú lè má wà bó ṣe yẹ kó wá sujud lè má wà bó yẹ kó wá bí ṣe ń lọ náà ni ó sá máa kí lọ bẹ́ẹ̀ ìyẹn lè ṣẹlẹ̀ náà. ilé fóbìnrin la la kò yẹ kó dálé gbé kò yẹ kó dálé gbé torí aburú tó máa ṣẹlẹ̀ sí ó máa pọ̀ ju dáadáa tó máa wà lọ. adawahid athani tí n bá ń dá decision take tí ò sẹ́ni tí ṣe ṣáìsì tó bá délé ọkọ gan-an yóò lápa obìnrin ọlọ́run ọba ọ̀dá wípé kọ́dá mójútóró ara ọra rẹ̀ gangan ó gbọ́dọ̀ lẹ́nìkan tí ọmọ ṣe ṣàìsí bẹ́ẹ̀ náà lọ ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lọ̀dọ́ kọ́dọ̀ kan kóra àwọn ọjọ́ kan sọ wípé àwọn ń ṣe kí ọmọ sàgbàlagbà tí ọmọ àdámẹ́ẹ̀dá ọmọ ọ̀dọ́ òṣìṣe bẹ́ẹ̀ náà lọ́bìnrin àwọn èèyàn ó gbọ́dọ̀ lẹ́ni tí kóbìnrin jáde lábẹ́ òbí láà wọ́n máa ń lapa níbi ẹ̀kọ́ àti ìhùwàsí látara yìí pé a ṣe àwọn nǹkan míì kò sẹ́ni tó ń fún un níyọ̀ǹda kò sẹ́ni tí ń ṣe kankan nígbà tó bá délé ọkọ náà yóò ìgbésà ẹ̀ náà ló fẹ́ gbé àti chẹ́ǹjì kì í sábà rọrùn àwọn issues ń tá a dá sí tó pọ̀ tó jẹ́ pé n tó fàájù ni wípé ọmọbìnrin yẹn ti ń dágbé tipẹ́ oní take decision ara rẹ̀ kò wá fẹ́ wọn tí kò fẹ́ tètè mọ̀ wípé òun wà lábẹ́ èèyàn nísìnyí àṣẹ rẹ̀ lòun dẹ̀ gbọ́dọ̀ gbà kóhun tó ṣe gbogbo nǹkan <laughs> kódà yín tó ní lọ́rọ̀ kò gbọ́dọ̀ ná láì gba permission ọkọ rẹ̀ ó pàtàkì so ó wá ń fa wàhálà rẹpẹtẹ wọ́n ti kọ́kọ́ kò dẹ̀ mọ́ láì dá torí pé kí ni bó ṣe gbégbèsè ayé rẹ̀ nípìnlẹ̀ nìyẹn àti wá tètè change wọn ọ̀rọ̀rùn wọn kàn kí n lọ ní wípé tọ̀tọ̀ bá fẹ́ rálì jẹ́nà wọ̀ ó mójútó abala eléyìí dáadáa ọ̀kan lè take a decision ọkọ lè kàn sí déédéé kò ní bá ń lé kéde ẹsẹ kó rìnrìn kùnrin kọmọ aláìda ni ó ti lọ ṣe àwọn kankan níta ọkọ wà dúró lé ó lè jẹ pé tọba dé tọkọ bá ní ah, o mójútó oúnjẹ wọn ní ṣe bí oúnjẹ wà ń kìtìn ẹ náà ẹ bá ṣe yẹn a ah, ó fa ó fa oríṣiríṣi ẹ̀yin náà ẹ bá mọ ṣó pọ̀ jù ní tẹ́yìn náà bá mójútó yẹn ẹ̀tọ́kùn lè lè lọ́ọ́ jẹ́ àbá pé ah, ìyẹn ọ̀pọ̀ náà mójútó yẹn kò sọ ó ní ah, nǹkan bẹ́ẹ̀ ti nà ẹ̀yin náà so ẹni ìbéèrè ó pé tí àwọn brothers bá ṣe gbà most of the time àwọn kì í ní interest. bẹ́ẹ̀ni tí o bá interest kọ́ mọ́ gbà. bẹ́ẹ̀ni. ntí kò ṣe ni tí wọ́n bá ní tí wọ́n bá ṣe kídùbà sí kó sọ fún wọn pé kí wọ́n fún òun ní time kó fún wọn ní kó kí wọ́n fún òun ní time kó wá kún kó má ṣe dọ́à kó tàbí kó ṣe istikhara but kó má sọ yìí pé kó má dànù lọ́ọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ eh, instance wà fún sista tó ní irú case báyìí àwọn nǹkan pọ̀ tó wá jẹyọ sí lórí ọmọ ìyá yẹn tí ò jẹyọ sí tẹ́lẹ̀ ó wá ní interest débi wípé brother ti ní ẹlòmíì tó fẹ́fẹ́ ó lóun ò mind kó wọn ṣe kejì fún but brother ò lágbára àti ṣe àwọn méjì brother ò lágbára àti ṣe àwọn ó sọ fún wọn ní òun lè dúró dè dúró dè yẹn wà láì mìíràn jù torí ẹyọ kan ṣoṣo tá a fa àyèsè gan. kó má tètè má give you answer kó fara balẹ̀ dáadáa kó tó naam abuja rẹ̀ naam wa kasala n tala o. ok tí o bá tásìkò bá wà gbọ́ àìbóyè mẹ́wàá. <laughs> náà náà. Hmm. sọmọlé wọn tẹ́lẹ̀ ni. torí o ah. ṣe ó ṣe kán na náà <laughs> tí nàjásà bá ta ìdá ayé na tí nàjásà tí nàjásà bá tá a bá rí ibi tó wà ó <laughs> á fọ tí tó bá gbogbo aṣọ ẹ̀ lèyàn fọ̀ torí pé. náà ìbára ni tọ́wá láti inú eh, fiqh lórí tahara nínú kitabu al-akhdari bó ti ń tí adájọ́ kan tó fi yanjú kéèsì yẹn exactly bí kéèsì náà ṣe ṣẹlẹ̀ ni olè ló ń wọn ò mọ inú yàrá tó wọ̀ bọ̀ tí wọ́n pé agboolé ìlú wọ̀ báwo ni kí wọ́n ṣe ṣe wọ́n ní gbogbo àwọn ará agboolé yẹn pátá tí wọ́n kó gbogbo wọn. ọ̀kan nínú àwọn afa wa fẹ́ ta sí adájọ́ pé ṣé ìmọ̀ di zulumu ó ní kì í ṣe zulumu ìdá ta ayyanat najasa tí nàìjásá àtàbárí pé nàìjásá ní ibi tó wà ní. a fọwọ́ bí tọ́bọ́ sí mu. bọ́tọ́ bá fọ́n kánkọ́ gbogbo aṣọ láfọ̀ ó ní gbogbo àwọn ará abúlé yẹn ni ó kò bá ṣe kó wọn ni wọ́n dẹ̀ produce olè lóòótọ́ nígbà tí olórí ilé tí wọ́n ní kó wá sùn ẹ̀yìn káńtà ló ní ẹni tó bá mọ ibi tó bá wà ìtìjú tí wọ́n fẹ́ kóhun sí ọlọ́run ó dojú ti láyé ní àtijọ́ gbẹ̀ndẹ̀ àríkàmà kíákíá lẹ́nìkan sọ pé òun mọ ibi tó wà wọ́n dẹ̀ produce so. ó lè ló lè kó sí kàrọ méjì wò ni wọn ẹ bọ làá làá làá. kí ẹ ṣe rú àṣírí báyìí ní ẹni kan bóyá. tọ́ba ṣe pé òun ni kó lẹ́rù ọmọ ìyá yẹn ni wọ́n kó ẹrù rẹ̀ ńkọ́ tàbí ẹrù bàbá rẹ̀ ni wọ́n kó tàbí tìyà rẹ̀ tàmọ́ ti pààyàn gan tó rẹ̀ ń tí ń lè jalè ọ̀kan méjì ni ó lè pààyàn tí ò bá ti ṣe é ṣe yóò ó lè mú ẹ̀mí lọ. <laughs> kábọ̀ àṣírí ọmọ àyà wa ọmọ àyà rẹ̀ fà á fi síkírìtì kan pamọ́ sí ẹ lọ́wọ́ bí àmọ́ náà tàbí nísìnyí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní èèyàn fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ó wá ń wò yán yàn yàn ìyẹn ni pé kò fẹ́ kétí mi gbọ́ sí nìyẹn tó bá ti fi sí ẹ lọ́wọ́ àmọ́ náà ní títí dijọ́ gbẹ̀ndé alikiam that's what the prophet sallallahu alaihi but eléyìí mujrim hada mujrim yà á ọsá fún ọ wá fẹ́ sá fún tahakum ọ fẹ́ sá fún òfin lórí rẹ̀ ẹ̀ náà inshallah kí n ah, sọ́ra àti inshallah bá sọ́ra àti.